òní ni jìmọ̀ ọjọ́ ńlá òní ni jìmọ̀ ọjọ́ olóyin òní ni jìmọ̀ alálùbáríkà today is friday ẹ jẹ́ ká lọ kírun salamu alaikum wa rahmatulahi wa barakatuh ẹ jẹ́ ọmọ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọba ọba tó fún wa lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí láìláì ọmọ tó fọlá ń fà ní hey ọ̀pọ̀lọ́ fẹ́ rí Jímọ̀ òní tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ tọ́lọ́wọ́n ọba mi ò fún olórí ọ̀fẹ́ wọ́n ìwé àtẹ̀mí ó tọ́lọ́wọ́n ọba fúnlá ń fà nínú lónìí láti ọjọ́ ìláyọ̀ tàlàáfíà ọpẹ́ ìyìn ló yẹ ká máa mú afọ́lọ́wọ́n ọba o ee bó ṣe ṣẹlẹ̀ bóyá rí náà nìyẹn káàkiri káàkiri o ẹ lọ sí iwájú ọlọ́wọ́n ọba mi lẹ́ni iṣẹ́ lọ lè gbàdúrà tẹ gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ ìràwọ̀ ẹ̀bẹ̀rẹ̀ sọlọ́wọ́n ọba mi ìyẹn fún ìgbé ayé orílẹ̀-èdè Nàìjíríà kó lè mọ ṣe kí ni o kó lè mọ tẹ̀síwájú ṣe é rántí láti gbàdúrà Orísun tẹlifíṣàn bó ṣe ń lọ lórí pápá Orísun pẹ̀lú pàdé rẹ́yán lámìlẹ́kan dáramọ́lá hod làwọn èèyàn pé mi o ẹ̀yẹ fi son of grace o torí pé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni. ẹ wo lónìí àmọ́ kò wá fún yín bíbá o gbogbo àwọn òròyìn tó sòǹdó làwọn máa fún yín nílé iṣẹ́ wa ń bí ẹ ti mọ̀ yín pé bá ṣe máa mú fún gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ náà lélẹ̀ kò ní o kò ní gangan kò ní gẹ̀ẹ́sì kò ní yípadà o bá ṣe máa ń fún yín lójoojúmọ́ bó ṣe lọ lórí pápá Orísun náà ló ń gbé sẹ́wọ̀n ojú yìí o bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tí ò tí ì darapọ̀ mọ́ ẹ pé o ìpè hod àtàwọn ìsọ̀ngbèrè á ti wà lórí afẹ́fẹ́ o láti máa ṣe kí ni máa fún yín back to back ẹ wo lónìí ojú tuntun ti yẹ ojú tuntun bó ṣe kí ni ó mú báyìí mú wá o láti máa kiri á máa yọ̀ nínú ẹ̀ lẹ́yẹ kan àbí méjì lákọ̀ọ́yìn. ẹ̀yà <laughs> lọ́dún kan fáwọn aráàlú. ẹ̀yin olùfẹ́ wa ẹ kúrọ̀lẹ́ o àdẹ̀m fi máa fún yín lẹ́lẹ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni o tó bá ti jẹ́ lórí pápá orúkọ mi ni abidoyi babatunde táwọn èèyàn mọ̀ mí sí as blackcoin mo dẹ̀ wá síbí láti wá fún yín bó ṣe ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lédèjì bó ṣe máa gbádùn ẹ̀ ẹ máa tẹ̀lé wa náà. ó dá Abidjoy àmọ̀ fún ilé ẹ̀kọ́ kan òjèjì náà ni ó láti kí ni tájọ máa gbádùn ó lè gé dáńtó bó ṣe ṣẹlẹ̀ gangan ìyẹn sport minister ẹ mọ̀ yí pé àjọ yìí wọ́n máa ń papọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó máa ń jẹ́ pé ministry of sport and youth ló máa ń wà papọ̀ àmọ́ aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu bàbá gé sí méjì wọ́n ní káwọn ọ̀dọ́ dá dúró káwọn ti ń ṣe kíni èdè ẹgbẹ́ wọn ṣe eré ìdíje káwọn ọ̀dọ́ dá dúró ìyẹn minister for sport bọ̀dá jẹun ẹnu bọ̀dá yìí ti bọ́ta nígbà tó gba microphone wọ́n kàn gbà lórí pápápá wọ́n ní ah, pẹ̀lú nàìjíríà hmm, ẹ tí ìrí gan ẹ ríran wò tẹ́lẹ̀ bí wọ́n ti di mínísítà fún eré ìdárayá yìí ah, gbogbo ẹ̀ láṣẹ o gbogbo ẹ̀ lámọ̀ ṣe o ẹ lọ lè fọkàn balẹ̀ nígbà bàbá kan ọkàn rí mi báyìí wọ́n ní ah, ètò ìdò yá ó Oya ó yá ó yá MKO Abiola nígbà bàbá bọ̀ tá o tó kàn òyàn sòdé tó gbá MKO Abiola lọ́wọ́ ìyẹn ní Àbújá lọ́ngàngàngàngàn ẹ má gbàgbé wípé mínísítà èyí ti ń ṣeré ìdíje ìyẹn níta tó kógbá wọlé ìyẹn bọ̀dá Sunday Dare o àwọn náà ti kó iléeṣẹ́ mọ ṣọ́dá bíọ́lá ìyẹn ti national stadium èyí ti ń bẹ nílùú àbújá ó ti wá di pé bàbá yìí wọ́n ti fọwọ́ sílẹ̀ kéèpẹ̀jẹ́ o ìgbẹ́jẹ́ ń jayín tán ẹ wo wọ́n ṣe báyìí ògúnrè táwọn fi ń gbá ní wọ́n ló ògúnrè ibi ọwọ́ wọn gangan wọn mọ́ta ẹ ẹ ṣe ọ̀n ẹ ṣe òdìfẹ́ lẹ̀ ẹ wọ́n ní o gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe àwọn ṣe o tó jẹ́ pé àwọn mú pápá ìdíje ìyẹn ti abiola stadium ti ń bẹ national stadium ipa àwọn aṣèkéni èèbó lọ́sọ̀ wọn làwọn á rí fọ bíṣì ẹ̀ pé yóò dùn black coin kí ẹ eh, bá ṣe wò ẹ mọ̀ pé a ti ní mínísítà tuntun sí yìí and kò tẹ́gbọ̀n dẹ́n fẹ́ náà nìyẹn but abájẹ́wò eh, Sunday Dábẹ́ ó ṣe dáadáa nígbà mm. tó ṣe eight years ó ṣe ọjọ́ mẹ́jọ and nísìnyí àti wá ní mínísítà tó tún máa wà wà ní charge eré ìdárayá fún Nàìjíríà mm. òun náà là ń mọ̀ sí John Enoch Owen and ẹ mọ̀ pé ó dẹ̀ ti ṣe dáadáa tẹ́lẹ̀ rí kó tó wá ní opportunity láti jẹ́ mínísítà lọ́ndà àṣewájú eh, administration but lélẹ̀ tó wà yìí nsìn first assignment ẹ̀ tó kọ́ ṣe òun ni pé kó lọ wo bí stadium ṣe rí tẹ́ bá rántí nígbà kan Dangote Dangote wa, ó dẹ̀ hmm. support ó support ministry ó dẹ̀ kówó hmm. tó mẹ́yọ mẹ́yọ dáadáa and at the end ó dẹ̀ tún stadium ìṣọ́rí for bí ìṣẹ̀fún bá ṣe máa ń pè nílẹ̀ òyìnbó hmm. but at the end nísìnyí bá ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí kò dàbí stadium ti a mọ́ because o. àti gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n á ṣe ìtọ́jú bẹ̀ wọ́n ṣe láyé láti kọjú bẹ̀ wọ́n á ṣe kinní kan bẹ̀ wọ́n á tún ṣe kinní kan bẹ̀. so lélẹ̀ tó jẹ́ wà wá sí i ó ti sọ pé òun máa tún everything ìyàtọ̀ mm. máa wà mm. e, e, ọ̀túndẹ̀ tó máa wà lórí eléyìí lórí pé ó máa tún stadium ṣe o mm. lórí pé e, investors á wọlé bá ṣe máa ń pè ní eh, gẹ̀ẹ́sì. àwọn olùdákòwò. olùdákòwò so wọ́n fẹ́ jẹ́ kí nǹkan tó jẹ́ pé everything kò ń ṣe nípa ẹsẹ̀ kùkú nìkan but ó máa cover gbogbo eré ìdárayá pátápátá o kò bá jẹ́ ta taekwondo ni o kó jẹ́ basketball ni o kó jẹ́ athletics ni o àwọn tó ń kẹ́sẹ̀ náà àwọn tó ń kẹ́sẹ̀ ni o hmm. eh, everything ló fẹ́ ṣe tó yẹ pé everything ó máa mú yẹ nǹkan tí John Ennon wò láti ṣe tó fi jẹ́ mínísítà tuntun sí nìyẹn. all right ó dá nǹkan tí arákùnrin wò nígbà tó di mínísítà tuntun náà rẹ o ìgbẹ́ wò ó gbogbo ẹ̀ láṣẹ ó mú ọ̀rọ̀ ó sọ̀rọ̀ kan tó yẹ pé ah bọ́ọ̀yẹ sọ̀rọ̀ báyìí mọ́kàn dìbò wọn ní àwọn security lọ ní ẹ̀ṣọ́ díẹ̀ mọ́ dìbò bàbá ń ta gbangba wọlé ó dà á sọ̀tà bá wọ yẹ wò bàbá yìí sọ̀rọ̀ nípa àwọn rẹ́fìrí orílẹ̀-èdè nàìjíríà ní àwọn tí ń fọ́n fèrè ni wọ́n ní pé òun máa ṣe nǹkan tó wà ní gbogbo agbára wọn tí wọ́n máa fi lè wà ní the same level pẹ̀lú àwọn tó wà lókè òkun àwọn rẹ́fìrí orílẹ̀-èdè nàìjíríà wàá rí pé even ní AFCON tá à ń gbá lórílẹ̀-èdè nàìjíríà ní Africa, eh, ó máa difficult kó tó lè rí ọmọ rẹ́fìrí afọ̀nfèrè kan tó máa wà láàrin wọn kí ló ṣẹlẹ̀ tó yẹ pé àwọn tí wọ́n fèrè àwọn tó ń tokọ̀ eh, eh, bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ pẹ́ lórílẹ̀ nàìjíríà àfi bẹ́ẹ̀ wà nínú àwọn tó yẹ ká wà. ẹ tábà ka wo nǹkan tó kọ́kọ́ fẹ́ ṣe náà nìyẹn bíi primary assignment yẹ àwọn tábà dẹ̀ wò dáadáa máa ń pa àwọn referee wa náà tó ń fún fèrè gangan kò ń ṣe gbọ́n ló máa ń ní opportunity láti díje lónìí ní AFCON àbí ní FIFA but lọ́tẹ̀ tá fẹ́ wà yín sìn ó fẹ́ wá bọ́ ṣe máa ṣe tó yẹ pé refresher course máa wà and tó bá dẹ̀ tó bá dẹ̀ wò dáadáa hod àrí pé kó tó even nǹkan kó tó lè fún fèrè gbọ́dọ̀ lọ fún test tó bá lọ fún test exercise ò lè ṣe dáadáa láti fún fèrè ní àgbáyé kò bá jẹ́ afcon ni o kò bá jẹ́ fifa so ó wà opportunity ó ń wá nǹkan tó yẹ pé everybody á lè á lè ní àǹfààní nínú ẹ̀ òun ló fẹ́ tó láti ṣe and mo dẹ̀ mọ̀ pé elétò òde yìí first assignment ẹ̀ ní pẹ̀lú tó fẹ́ ṣe fún ti stadium yẹn náà. gbọ́dọ̀ dúpẹ́ kúrò jẹ́ sáré sọ nípa ọ̀rọ̀ ti àwọn ọmọ wọn tí wọ́n fún lówó wọn ni àwọn Falcons ó ti sọ̀rọ̀ pé àwọn pé kó máa jẹ àwọn èèyàn lówó ó wà lára nǹkan tó máa ń fa ìdíwọ́ ìdènà fún pàápàá ìyẹn eré ìdárayá láti gòkè lórílẹ̀‐èdè nàìjíríà má dẹ̀ gbàgbé pé àwọn eh, ilé ìgbìmọ̀ asòfin wọ́n pe eh, Ibrahim Guso pé àwa ah, bàbá ní ah, ẹ wo mo fọlọ́run sẹlẹ̀rì orí ń fọ́ mi láti bí ìjẹ́pábò wá kí ló rò pé ó ṣẹlẹ̀ ṣé o rò pé jọ̀rẹ́ náà ó lè kojú bọ̀ ibi tá à ń sọ̀rọ̀ yìí. ó lè kojú bọ̀ because òun gangan ni òun ló dàbí eré ìdárayá fún nàìjíríà àtàbálẹ̀ ká wò dáadáa àtàbálẹ̀ ká máa wò sẹ́yìn ayé late Stephen Keshi ayé late eh, Shaibu Amadu gbogbo wọn sì ń jẹ wọn hmm. and lọ́wọ́ tá a wà yìí o lè máa play fún orílẹ̀-èdè hmm. kí o má kó má tiẹ̀ lè kó má lè mú nǹkan tó yẹ kó wà fún wa jẹ́ kí àwọn tó tọ́ ṣe pa tọ́ ṣe everything hmm. kó má lè fún wọn ló láti láti jẹ́ kí hmm. àwọn náà lè mọ̀ pé yes àwọn ṣe dáadáa ló fún orílẹ̀-èdè so tèmi o mínísítà tó ṣẹ̀ dé yìí o àti àwọn house of rep o tó bá ń kọ́ fẹ́ ṣe kọ́ pé àwọn NFF that's the Nigerian Football Federation àwọn tó ń handle tó ń túkọ̀ eh, mm. eh, eh, ẹsẹ̀ kùkú mm. fún Nàìjíríà mm. kọ́ wá bọ́ ṣe máa pè wọ́n ókè èlò ló fẹ́ gbà o kí ló fẹ́ fún wọn o kọ́ lè káwọn náà lè gbádùn nǹkan tó ń. ó bẹ ẹ̀yin ara lé ẹrù bá ṣe máa mú àfin lẹ́jọ̀kọ̀ ìjèjì náà ni o ó lè jẹ́ sẹ́jọ́kè lọ́hùn láti ẹ̀wọ́ ìrìn àjò ìyẹn sport minister lọ sí National Stadium ní ìlú Àbújá àti bí ibẹ̀ yẹn ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń lọ lórí pápá Orísun pẹ̀lú pàdéyàn rẹ̀ yan Lámilékan Dáramọ́lá ètò òde mú padà bọ̀ bó ṣe ń lọ lórí pápá Orísun pẹ̀lú pàdéyàn rẹ̀ yan Lámilékan Dáramọ́lá ètò òde ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ̀ sì pàdánù kó pọ́jú àmọ́ ìjà jọ wò ó bó ṣe rí bó ṣe jẹ́ gangan ẹ̀yin náà ti rí o ọ̀hún tó jẹ́ pé ipò ètí ìyẹn orí pápá ti agangan lórílẹ̀‐èdè nàìjíríà ètí ń bẹ ní àbújá ìyẹn abiola stadium ètí ń bẹ ní ìyẹn national stadium ti ń bẹ ní àbújá ẹ̀rí ipò tó wà ṣùgbọ́n o mínísítà fún ọ̀rọ̀ eré ìdárayá bàbá ti fọwọ́ lùyà o pẹ́pẹ́pẹ́ ẹ wò ó ẹ̀jẹ̀ jarí tán á ṣe tí ó ṣe kí ni tí ó kẹsẹ̀ jarí òun ẹ̀jẹ̀ jarí tán o ẹ̀jẹ̀ mọ́ ọmọ bá ṣe máa já ta sí gángangangangangán yí pé àwọn agbábọ́ọ̀lù wa ìyẹn Super Falcons tó lédè Nàìjíríà táwọn obìnrin wọ́n ṣe kíni nígbà àjọ FIFA tọkọ dábà wọ́n ní àwa gangan la wà ní ìpele kẹwàá àwọn tó ṣe dáadáa jù ìyẹn ní bọ́ọ̀lù ewérí o ìyẹn bọ́ọ̀lù ìfẹsẹ̀wọnsẹ̀ èyí ti World Cup tó wáyé láìpẹ́ láì jìnnà táwọn obìnrin ni o ìwọ̀n wa mú kan náà àwọn ọmọ wa ni wọ́n ní àwọn ah, gbẹ̀bẹ̀ rí fo yípo gbìyànjú dáadáa àmọ́ wọ́n gbìyànjú ní o bóò ní owó àjẹmọ́nú wọn black coin àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yẹn super falcon wọ́n lọ ṣe dáadáa àjọ fífà gan kírẹ́dìtì orílẹ̀-èdè nàìjíríà kí ni kí ni èròǹgbà ẹ pàápàá àjẹkà kan wo bọ́ọ̀lù generally tó yẹ kí nàìjíríà ju tó wà yẹn lọ. èròǹgbà mi ni pé ó ṣe dáadáa because tabayinka wò láti ìgbà tí Mercy Akide hmm. tó ti ń play fún wa perpetual one fún one akucha tó ti hmm. jẹ́ african footballer mẹ́rin tábàyíká wò dáadáa sẹ́ẹ̀tì eléyìí a ṣe dáadáa àwọn aládẹ England ní tough time jù àwọn aláfún ní tough time jù hmm. so tábàyíká tún wò àti ẹ̀ ti sọ́nsìn ni pé ọmọ wa kan tún ṣe dáadáa Christel Uchebe hmm. ó ṣe dáadáa òun wà wà láwọn tó jẹ́ àwọn tó dín àárín mú dáadáa tó dẹ̀ tó mú tákù dáadáa hmm. fún àwọn opponent wa and adẹ̀ ṣe dáadáa so nǹkan tá a máa wò náà ni pé bá ṣe ṣe dáadáa yìí náà àwọn other eh, outing machine bọ̀ níwájú tọ́wọ́n mm. láti ṣe dáadáa láti lo method tó lóyún. lágbàgbé wardrum akọ́nimọ̀ gbà wọn. Eh, wardrum ó ṣe dáadáa tamáníkà wò because tamáníkà tún wò dáadáa àwọn ẹni tó ń control Nigerian football náà wọ́n tún mú àwọn assistant coach méjì kan wá fún fitness o àti assistant coach match reader mm. láti jẹ́ kí eh, team yẹn kó lè ṣe dáadáa and tabadẹ́tì wà wọ́n ṣe dáadáa àwa mm. ah, ah, Nigeria táwa ní gbogbo àgbáyé a expect pé nàìjíríà lè ṣe nǹkan tá a ṣe yẹn and then fún england tough time tábàyà òkà wò àwọn other team tó bá england play wọ ní time láti play off pẹ̀lú wọn dáadáa kọ́ fi agbára agbára wọn gbá bọ̀ dáadáa but nàìjíríà o a ṣe dáadáa a dẹ̀ yege dáadáa nínú tournament tó ṣe parí. ó dáa bóyá ṣẹlẹ̀ gangan nìyẹn orílẹ̀-èdè nàìjíríà á gbìyànjú ó àyege á gbìyànjú dáadáa dáadáa blackburn nǹkan ẹ̀kọ́ tó kù àti sọ́ọ̀lẹ̀ kan ṣùgbọ́n kí ni ìmọ̀ràn ẹ fún sport minister lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ní ìkànnì Orísun wọn a máa gbọ́ wọn a sì máa nǹkan tá a bá ń sọ wọn máa ń tẹ̀lé nípa pé wọ́n ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lówó ó sọ́nrẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ pé lẹ́sìmí kẹ́ṣì owó wọn sì ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn eh, àwọn kóòṣì kankan náà tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì owó wọn sì ń bẹ lórí kí lóòrè kó yẹ ká ṣe kò ń ṣe pé national team nìkan ló ti ń jẹyàn lówó tàbá yẹn ká tún wo ní club ní league wa ní ìlú wa gangan à ń jẹ à ń jẹ àwọn players náà lówó so nǹkan tá a kọ máa láti ṣe ni pé kí sport minister pé gbogbo everybody sọ kọ́ pé wọ́n sọ́tọ̀ gbogbo kí ni a lè ṣe o kí ni ọ̀nà tí ẹ lè máa sanwó tó kò ní máa sí wàhálà tàbá wo náà NFF a ní many partners tó tọ́kówó lẹ̀ fún wọn mm-hmm. bẹ́ẹ̀ni a ti jẹ genetroy mm-hmm. a ti sọ pẹ̀sẹ́rò eh. so tòmí o ẹ fẹ́ ká wò ní pé in the front pé everything a lè rọrùn for everybody everybody everybody lè gba ohun wọn pé because everybody náà fẹ́ lọ ilé láti lọ tọ́jú òbí wọn láti lọ tọ́jú eh, family wọn ẹbí wọn so to me o ENFF wà nǹkan tó yẹ pé wọ́n máa ṣe tó sanwó àti super falcons o àtàwọn coaches tẹ̀ ń jẹ lówó tẹ́lẹ̀ o àtàwọn tẹ́ bá ti jẹ tó yẹ pé wọ́n ti kú tó àwọn ẹ ṣáà máa fún family wọn táwọn náà máa fi máa rántí nǹkan tí family wọn náà ti ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. ó dá ẹgbẹ́ giant o wọ́n ṣe ṣẹlẹ̀ gangan náà nìyẹn o ẹ jẹ́ ká gbìyànjú o ká fún àwọn ọmọ yìí ní owó wọn ẹ mọ̀ pé wọ́n ní àágùn oníṣẹ́ báyìí wọ́n ní oúnjẹ oníṣẹ́ wọn ló tó fún ẹ jẹ́ ká mú yín oúnjẹ oníṣẹ́ ó ṣe kí ni o ó tó fún ẹ bẹ́ẹ̀ bá ń bá yín ṣiṣẹ́ ẹ sọ wọ́ ìyá rẹ o tó lè ṣe kí tó lè fọkàn ṣàdúrà fún yín ó lè jẹ jayin tán o ẹyẹ jayin sí pé ee Anthony Olúwafẹ́mi Joshua ẹ wọ́n bọ̀ dáyé wọ́n dẹ̀ lù ú à nígbà tí wọ́n dáyé bá sì ń gbá bó bá sì ń kọ ẹ̀ṣẹ́ ara pé kí n tẹ́ orí mi sílẹ̀ kó sì gbá mi kúkú mi àwùjẹ inú mi á mọ̀ dùn ni wọ́n bá ń gbá bó bá ṣe tó ń kàn ẹ̀ṣẹ́ lọ́wọ́ àmọ́ bọ̀ dáyé wọ́n ti ní bọ̀dá ti dé padà Anthony Olúwafẹ́mi Joshua wọ́n ṣe gíní ẹ̀ dáadáa o fún bọ̀dá yẹn wọ́n kúkú ní iṣẹ́ níbi ìkú pàgbà ìgbàdá nílé orí orí orí kó súnmọ́dé bọ̀dá mi lù ọ́ ẹ ṣé Anthony Fẹ́mi Joshua ó ti dé padà. ó ti dé padà. tá a bá wo ìjà tó jà pẹ̀lẹ́ nígbà kan ó jà pẹ̀lú elenos mm. tó ń nà ní round five now nísìnyí ó ti fẹ́ ó yẹ kó ti nà ó yẹ kó ti nà láti round four ó yẹ kó ti pa tán kó ti pa pátápátá mm. but tabade ó kọ́ sẹ́wọ́ kọ́ ó tọ́jú ẹ̀ ní ó tọ́jú ẹ̀ <laughs> láti fi lù fún ìjà tó tó mọ̀ lọ́nà àtàbàdẹ̀ tí wàá wò ó sìn ọ́n máa jà ní Ah, next year yeah. jà uh, eh, January, January. Uh, next year ọdẹ máa jà ní Saudi Arabia because eh, ìjà yìí a ti ń wa ti pẹ́ mm, mm, mm. wọ́n ti ń ọtí ń sun síwájú ọtí ń sun sun sun sun but ah, nísìnyí o. bọ̀dá kankan ní bẹ́ẹ̀ bọ̀dá ìgbà ẹ̀ máa jẹ́ lè ẹ̀ máa wu ele ọkọ̀ àfojúbọ̀ mi o bá bá kú kú kọ̀. <laughs> but nísìnyí ọtí ń sun ṣá but ọtí sun tán ọdẹ ti ṣe ọtí ṣe àdéhùn tó jẹ́ máa wáyé ní next year ní January that's ní beginning of next year ah, tàbá dẹ̀ máa wò ẹ̀ńtà tẹ̀ tó dẹ̀ fẹ́ bá jà á mọ̀ pé ọmọ orílẹ̀ orílẹ̀-èdè ìlú òyìnbó náà ni hmm. tá à ń pè ní deontay wilder but tá a bá ṣe tá a bá wọnú tá a ṣe research lórí ẹ̀ dáadáa hmm. bá a ṣe máa ń pè ní ilẹ̀ òyìnbó hmm. a máa mọ̀ pé deontay wilder gan àti edo state ló ti wá but ó kàn claim pé òun wà ní òun ni tó <laughs> ìjà egun tegun ah. ọmọ máa jọ pàdé ọjọ́ máa ná ọ papọ̀ náà nínú nínú ìdíje tó fẹ́ jà ní next year tó jẹ́ eh, eh, january. jẹjẹrẹ sáré mu àwọn kan kódà ká tó wọlé agbódò mi àwọn kan ti pè mí èso rì ń gbọ́ ń gbà lálọ́ ṣe òkú ikú bọ̀dá Tyson my Tyson mo ní à ah, ẹni ẹlẹ́ni bọ̀dá ń bọ̀ náà wọ́n má sì pè mí nísìn ṣé Mike Tyson ṣe ti kú àbọ̀ wà láyé. Mike Tyson ṣe wà láyé o ó kàn hmm. ní àwọn ìṣòro kéékèèké kan tó ń tọ́ láti ṣẹ́tù pẹ̀lú àwọn ẹbí ẹ̀. wọ́n ní bọ̀dá ti ń ṣe fíìmù orí sinimá wa ó ti ń ṣe fíìmù ah, eh, ẹ̀gbọ́n ti ń ṣe fíìmù. bọ̀dá Ọdúnládé Adékọ́lá Mike Tyson wọ́n wá yí o. kí bọ̀ Ọdúnládé kọ́ máa ṣọ́ra o kọ́ máa lè fún wọn lẹ́sẹ̀ o kọ́ máa yọrí wọn lẹ́yìn lórí fíìmù. so ó wà ó wà láì. ó wà ó wà ilan àti ìbáṣe máa sọ hmm. nílẹ̀ ní òyìnbó so kò sí nǹkan tó ṣe nǹkan tó kàn ní ni pé ó ní èyí ìṣòro díẹ̀ pàlọ́ hmm. àwọn ẹbí ẹ̀ tó dẹ̀ ń fara láti wá tó sẹ́tù kó lè jẹ́ kẹ́fí ti rọrùn. Hmm. ṣùgbọ́n wọ́n ló ti òye gbogbo yóò wà lórí àìsàn tó wà active ó ń ṣe ó ń ṣe sinimá wọ́n ló ẹ̀gbọ́n wà ó wà ní ìlànà àti. ó dá ẹ ti gbọ́ bí blọ́kàn yìí bó ṣe jàyìn tán pé bọ̀dá ń ṣe kí ni o wọ́n ń ta gbọ́ngbọ́n wọ́n wà kándò wọ́n ń ta bébì wọ́n wà kándò kò sí nǹkan tó ṣe bọ̀dá ẹ jẹ́ jára wò ó bóyá ní bóyá ṣẹlẹ̀ gángan ní bọ́ọ̀nì ẹ jẹ́ jàyìn tán ẹ ká lọ wò ó bí bọ̀dá ń tó ní Olúwafẹ́mi Joshua bọ́sì gbà fún bọ̀dá yẹn kú kú kan níbi àwùjẹ yìí gbà ẹ̀ bọ̀dá lulẹ̀ báyìí mm, mi ò mọ̀ bóyá bọ̀dá fi nǹkan náà ìlú wọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sá ẹ̀yẹ jáde sí bóyá rí bóyá ṣẹlẹ̀ bó ṣe lọ lórí gbàgbọ́ orísun wọlé pàdé yan ọdẹ yan lámìlẹ́kọ̀ọ́ dáramọ́lá ètò òde à ń padà bọ̀. bó ṣe ń lọ lórí pápá Orísun pẹ̀lú pàdéyàn rẹ̀ yan Lámilékan Dáramọ́lá hod ẹ wò bóyá iṣẹ́ ẹ jẹ́ jáìntàn olópin ọ̀sẹ̀ tá a wà gángan lónìí aago mẹ́jọ ẹ̀yin up Chelsea up Chelsea <laughs> ẹ̀yin Chelsea ọ̀fọ́lá ẹ̀ tún jẹ ni <laughs> ẹ pẹ̀lẹ́ nǹkan West Ham tó fi ojú yín rí má jà lọ sí ọ̀dà. ó dá ìwò nírọ̀lẹ́ ní gángan láago mẹ́jọ Chelsea the blow yóò máa gbéyàn ọ̀yà yóò máa gbéná wojú ikọ̀ ìyẹn ti Luton Town bákan náà lọ́la òde òní Bournemouth àti Tottenham wọ́n mú kan lẹ̀ lọ́wọ́ wọ ara wọn òde jẹ giant sọ pé Arsenal Fulham ibẹ̀ ń gangan là ń lọ ọgọ́nàs <laughs> ọ̀la ìbúdà ẹ wọ aago mélòó ni aago mẹ́ta yẹn lọ́la yóò máa gbéná wojú ìyẹn ikọ̀ Fulham o nígbà tí Fulham yóò lọ lè kí Arsenal yóò lè ní Emirates yóò lè lè kí wọn lé ó kí ló máa ṣẹlẹ̀ láàrin Arsenal àti guinea o àti ìyẹn Fulham o oh eight one six six five nine zero nine zero five zero eight one six six five nine zero nine zero five ó dẹ̀ jẹ́ jayín tán ọlọ́sẹ̀ tó kọjá Man City Newcastle ta ló gba ẹ̀bùn wa ẹ̀yẹ sáré ṣe báyìí ní pápá o ee bọ̀dáyé Mr Ekuntayo Roland láti Ìkòròdú àwọn ní three àwọn ní two one ní o wọn ọ̀gbẹ̀bùn wa o nígbà tí ee àǹtí yìí wọ́n ní Miss Gbémisọ́lá láti Ọ̀tà àwọn náà wọn ọ̀gbẹ̀bùn wa wọn ní three one náà ni bákan náà Mr Jimoh Balogun láti Ọ̀fà àwọn ní three one náà ni wọ́n máa ṣẹlẹ̀ láàrin Newcastle àti Man City àmọ́ kò rí bẹ́ẹ̀ o nígbà tí ọ ọbalolúwa dámilára unique àwọn láti ìbàfò àwọn ní one one ní láàrin ẹmọ́bìnrin wọ́n ní one zero ní láàrin ìrọ̀ wọ́n ní one one láàrin Newcastle àti Man City òyìnbá lọ sí bí ọ̀gbẹ́ni Adébísí Ọlọ́runfẹ́mi láti Ayétòrò àwọn gbogbo ló gba ẹ̀bùn wa o nítorí wọ́n ní Man City one Newcastle zero àwọn ló gba ẹ̀bùn wa ẹ̀bùn wo wọ́n ló ní ká fún yín láti iléeṣẹ́ Orísun bí aṣọ jẹ́sí Man City Man City dẹ́gbẹ́rẹ́ báwo báyìí ẹ wọ̀n gàrà aládùúgbò yìí ni ìbẹ́lẹ̀ fún yín o bí ọ̀gbẹ́ni àti àwọn bòyá ọ̀gbẹ́ni wọn ọjà ni Adébísí Ọlọ́runfẹ́mi láti Ayétòrò Ayétòrò yẹn gangan la wà á mọ̀ bóyá ti bóyá ti Abẹ́òkúta ni o àbí ti àbí ti Ìbàdàn ni o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣá á máa wò ó bó ṣe rí bó ṣe ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ jáde tó rí pé ẹ ẹ wò òkè lágbòdo kan bẹ́ o wọ́n máa ń gun kẹ̀kẹ́ gun bẹ́ẹ̀ ni ẹ lọ lè wò bàbá kúrò lórí pápá lórí ètò ní ìsìn òkè lágbòdo ló máa ń pè é ẹ bá ń jẹ nǹkan aláta ẹgbẹ́ lẹ̀ kẹ́ ẹ tó wò ni o torí pé yóò lágbára o bí a sáré wò ṣé Man City àbí kan sọ pé ṣé Man City One second by Arsenal wà ní third Brighton ló wà lókè ṣé Man City ti dé padà lọ ní ọ̀sẹ̀ àbí ṣé orí Arsenal abẹ́ni pé wọ́n ti rẹ́dì. Eh, Man City Man City ṣì ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ Arsenal ṣì máa fẹ́ pa àṣewájú but at the hmm. end Manchester City ló ṣì máa gbé league. league tàwa yìí. league tàwa yìí àwọn ló ṣì máa gbé. Man City ló máa gbé. bẹ́ẹ̀ni. ó dáa David Oyedeyan ní Man City ní o àmọ́ lọ́dọ̀ mi ẹjẹ́ tí a máa wò yín kí n mọ̀ wò àmọ́ bá ṣe ń lọ yìí a mọ̀ fún yín láwọn ọlọ́kùn òjọ̀kan àwọn nǹkan táyì máa fi ṣàyí táyì máa fi jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ yín ẹ wo torí èdè Nàìjíríà ẹ wo tàwọn ọmọ Falcons yẹn Spain bóyá ìgbà World Cup ẹ wo ẹ wo ti àwọn ẹ wo ti èyí tó máa ń gun òkè ẹ wo ti Arsenal náà mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa fi ṣègbádùn lákọjá lọlé alákòókò. tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ àtúwà àtúfún wọn bó ṣe ń lọ lẹ́gbẹ̀gbẹ̀ lọ́tún lọ́sì. ó d àwọn fún yín lẹ́gbẹ̀ẹ́ náà ní lọ́gbàá ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ẹjọ́ máa kí wo ìjẹ́ ìdàgbọ̀n wọn láṣẹ tó tòní ọlọ́mìnlẹ́kọ̀ọ́ dáramọ́lá lórúkọ tèmi o eight twenty làwọn èèyàn pè mí ẹ̀yẹ́ fi sọ̀nà grace o nítorí pé omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni nípa ìfẹ́ olùgbàlà àfi sábẹ̀ṣọ́ ọlọ́run ọba o nípa ìfẹ́ olùgbàlà yóò sí nǹkan bye bye.